ọjọ́ tí ń bọ̀ lọ́la lọ́la àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ọlọ́run ọba àdàlẹ́jà òní sì ní ọjọ́ kẹfà gbọ́dọ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá ẹ̀wá yẹn ẹ sì máa ń àwọn ọjọ́ tó ń bọ̀ ọ̀tún gbà lọ́la púpọ̀ kò tàbí ṣùgbọ́n yàtọ̀ sí fáwọn ọmọ ẹ̀yà ọ wọn lọ sọ sáìtì tàbí ọmọọmọ alákòókò yìí à ń fẹ́ oníkàlùkù ogun yẹn láti rí kún sí àwọn sí olóore nítorí pé ládá àti ọlá tí wọn fẹ́ fún sí olóore láwọn àkókò tá a wà nínú rẹ̀ rẹ̀ lè rí ìwé torí ẹ̀ àwọn onílàkà ẹ̀ àwọn ẹlẹ́rìí kan ti àmúlò àkókò yìí dáadáa ọmọ lọ gbọ́ ọmọ lọ́wọ́. ẹ sì máa ń pè yàtọ̀ sí àǹkẹ́tà máa ń ṣe níjọ́sìn ìdá máa wí ní gbólóhùn kẹbi Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allahu Allahu akbar. الله أكبر ولله الحمد يتوسيع وكله àti àwọn àjọṣe tá a máa ṣe lọ́lọ́kan ọ̀jọ̀kan lásìkò tá a wà nínú rẹ̀ yìí. àtúnfẹ́ kí mùsùlùmí kó gbìyànjú láti rí i pé ní tó lè lọ́lá àbí ládàá tó pé kéèyàn pẹ̀rẹ̀ léyà eléyìí pàtàkì púpọ̀. pé kéèyàn ọmọ sàwọn ọmọ sàwọn kórè ara rẹ̀ kó ṣe ń tí ládàá rẹ̀ sẹ́kù tí ó jọ ọlọ́dà rẹ̀ tó bá di lọ́la tó ń lọ òkú yá àtẹ̀sẹ́ran iléyà ẹ̀lẹ́rì ọtún ń bẹ wọn á ti wá ilé ìjọsìn pọ̀ náà ní kókó ń ta abẹ́fẹ́ tọ́jú ọdún kọlọ̀ sí rí kọlọ̀ sí sọ̀lẹ́ kí ni ìdùnnú èèyàn tọ́jú ọdún tí ọba ti lọ sí rí sí dùnnú bẹ́ẹ̀ náà a wípé nínú tọrọ mọdún nínú ẹni ká tura wa nínú káwọ tuntun tàbá rówó ra tuntun ìta àti nílé káfọfọ mọmọ ẹjọ ti lọmọ ẹ̀dá sọ tuntun fún àwọn ọmọ yìí gbàgbé àrò bàbá tuntun ìta nílé ní máa bá ń lọ. Islam ní ẹ jáde tayataya tìyàtìyà tí gbogbo ọmọbìnrin yìí lọ sí ẹ̀rí ní ọjọ́ ọdún léyà àti ọjọ́ ìtùnú Ramadan nítorí kí owó lé kódà tó kúrò àwọn obìnrin tẹ̀sẹ̀ kọ̀ àmọ́ ní obìnrin tí ń ṣe nǹkan oṣù àbí ìjọ ń ṣe bímọ jẹjẹ ṣe ń jáde lára wọn ra takẹkẹ sáyé táwọn bá tó ti sọlẹ wọn ní jìnnà ju àgbà tó sáfù tó sáfù báyìí wọn wà lọ́kàn díẹ̀ wọn ní kí wọn lọ fà ní wíwá wọn gbàgbà tó ti sọlẹ wọn ní kí wọn lè bá a lẹkẹẹ inú orí àdúà táwọn mùsùlùmí bá ń tọrọ lọ́jọ́ yìí. torí ẹ̀ islam ń sọ pé ọ̀nà tẹ gbà lọ rí ẹ pààrọ̀ ọ̀nà tẹ máa ń padà lọ lé. bẹ́ẹ̀ sì lọ rí ìyẹn. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما وي أسفك وقني كما قوسك نبتا معه نعيد الأضحى إليه بواد وايد وقبل الله ó ní nǹkan tí kò gbọ́dọ̀ jẹ́ kán ẹ̀yà àtúlẹ́yìn gbàdàbà darí ẹ̀yìn. Jésù sílẹ̀ àbùdá pèlè yàgbọ̀sọ̀ tó kọ́ àtọ̀kọ́ jẹ sáré. Ámbẹ́lì darí. Àìjẹun ni ń Nítorí pé gbé ọdún yẹn. ìlọ́ba wù ọ́ láti báyàwó rẹ lò ó lè bá lò lọ́wọ́ pé ìsìlámù náà wá sí kó lè dán o ò lè dán o torí àkọ́mọ̀kọ́mọ̀ mọ́ ẹ̀yin jẹ́ kẹ́kẹ́ rẹ ká ẹ̀ ní jẹ́ kẹ́kẹ́ ó dìgbà tẹ́ bá darí alẹ́ ayé ẹni tó wàá di kọ́kẹ́ ọ̀pá ó ń gan alára tó bá sà jẹun tó fi darí rí à ń bẹ́ lọ́kàn gbala. ṣùgbọ́n yóò ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn pé mò ń kọ́ sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó tilẹ̀ jẹ́ pé tó bá dé ẹran wo ni dèrò rẹ̀ ọba jẹ kò lẹ́ran kan tí ó pa tó bá gbé búrẹ́dì àtẹ̀wá náà lọ́kọ́ jẹ à ń bẹ́ lọ́kọ́ dáa. ṣùgbọ́n ẹni tó ọ̀pọ̀ ẹran nínú ọ̀pọ̀ sínú nǹkan kan nínú ẹran iléyá. agbọ̀bọ̀ wa lẹ́lẹ́ ní yorùbá lẹ́kọ̀ọ́ lẹ́mọ̀ ibi gbogbo ni wọ́n mọ̀ wá tèbékébé ọba ìbálòrò wọ́n lọ àní kí nǹkan kan nínú ẹran kò inú tá a lọ sí ìdí yẹn ọjọ́ ọdún yẹn ọdún ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ ọjọ́ ọdún náà lọ. ìjọ kejì ọdún ìjọ kẹkẹ ọdún ìjọ kẹrin ọdún kóòrùn tó wọ̀ ọjọ́ ọdún náà tóòrùn bá ti wọ̀ ọdún sí náà. àǹfààní ilé onáà nígbà ẹni tó ṣe é pé o lè pẹ́rẹ́ orí jọ́pà lọ́jọ́ àwọn kò sọ̀rọ̀ sí ọjọ́ kejì ọdún lórí ọ̀nà ọ̀pá kò rí lọ́jọ́ kejì ọjọ́ kẹta lórí ọ̀pá kò rí lọ́jọ́ kejì ọjọ́ kẹrin lórí ọ̀pá gbogbo ọjọ́ jíjẹ mímu àti rántí ọlọ́run ó sì tún jọ́jọ́ dá a máa pa ẹran lé àwa nílẹ̀. láti bá yí pé ẹran lé àyà ètò ọlọ́lá oní ẹ̀nìká pa àgbò wàlẹ̀ àlàyé ẹni tó bá pa màálù àbọ̀para ọkùnrin xèyí ṣùgbọ́n gẹ́gẹ́ bí táwọn ẹ̀rí fi hàn wá ẹni tó pa àgbò ládàá rẹ̀ ọ̀pọ̀ ju tẹni tó pa màálù tàbí ràkúnmí lọ. yàtọ̀ sí táwọn ìmáàmù mi gbọ́ yé bí ìmáàmù Ahmad àti ash ìtọ́jọ́gba insha Allah insha Allah onígbẹ́ni tó pa àgbò yóò ní ládàá ju ẹni tó pa màálù lọ wọlé ìtẹ̀yìn náà ti mọ̀ pé ń tọ́pa màálù ẹran pọ̀ lọ́dọ̀ rẹ̀ jẹ́ ń tọ́pa àgbò lọ́rọ̀ ẹran káàkiri ọ̀rọ̀ lálẹ́ kìlọ̀ tìrúkọ́ nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà fi yé wa yé ké wọ́n ní àgbòlá nàbì pàkúlẹ̀ yá wọ́n sì fi yé wa kan pé àkúyíkọ́ àgbòlá nàbì pàkúlẹ̀ torí ẹ̀ ẹ̀ táwọn ti wá òkọ́ ti tọ́lọ̀ ní kakọ́ sí tó ń dọ́kọ̀ ayé lẹ́sẹ̀ àsopọ̀ lọ́lọ́lá nítorí pé Ànábì sallallahu alaihi wasallam kì í ṣe kíkà àfitọ́ ṣẹlẹ̀ ìjẹbù ti ti jẹ oríṣi ẹran lọjà kìí ṣe pípọ̀ ẹran ṣe agbolẹ parí ìlọjà kìí ṣe pípọ̀ ẹran tọjá pa màálù tàbí ràkúnmí. sábà ní èmi fẹ́ dàgbò pa wọn náà fẹ́ dàgbò pa wọn lẹ́ẹ̀kẹ́ ni sábà má dàgbò pa yìí owó mi ó lè mọ̀ ta owó tiẹ̀ náà ó lè má kà àwọn àjọ pawó pọ̀ so that inshàlá àwọn náà ti ẹ̀fírí kan pa tòkòbóró èèyàn méjì tó bá pọ̀ wọ́n pawó pọ̀ wọ́n ra màálù eléyìí tó túmọ̀ sí pé tí èèyàn méjì náà bá ṣe bẹ́ẹ̀ xeyè èèyàn mẹ́ta péré ló ṣe xeyè èèyàn mẹ́rin ló ṣe xeyè èèyàn márùn ni xeyìn èèyàn mẹ́fà xeyìn wọn ságbọ́dọ̀ tayọ méjì. àyà láti jẹ́ tí mo ti paléyà kò sọ́dún tí èsì aláìpa wọ́n sì máa ṣàdúrà fún mi pé ọbẹ̀ ò ní sílẹ̀ kò ní sílẹ̀ gbogbo ọ̀nà dábàá gbà láti àmájàlè o wọ́n lọ tí ọ̀rẹ́ ẹlẹ́ran àbẹ́ rí nǹkan mẹ́ tí ọ̀rẹ́ ẹlẹ́ran ó gbé sálọ ọ̀ á paléyà olè ní ọ ọlọ́run ní gbà so ọ̀rọ̀ pọbi oníṣẹ yóò bá lẹbùn gbogbo ilé ó dàbí zakati níṣẹ ẹnìkan lówó ó ti yọ zakati lọ́dọọdún ó yọ zakati lọ́dọọdún ó yọ zakati lọ́dọọdún pàtọ́dún kan dè tó wá gbé gègé lówó tó ní àwa padà rí pé gbèsè tó jẹ ó ju owó tó ní lọ kò ní yọ zakati lọ́dún sẹ̀rọ̀ pé ńgbà tá a bá lówó là á máa yọ zakat ọdún tá a bá lówó ńkọ́ àníyàn zakat bẹ́ẹ̀ náà ni ẹran ilé àtẹ̀rìn ọdún tó lọ ń bú aláṣírí àti rí nǹkan pa xeyìn ọdún tó yàn ọ̀rọ̀ náà láti pa ẹ má la wàhálà bọ̀ra ẹ lọ́rùn ọ̀rọ̀ pa ìyàwó yẹn ọmọ fapájánú ọmọ bínú àwọn ọmọ ọmọ pariwo ọmọ ké ìjọba kí ó ké ẹ má jalè ẹni tó sì rẹ́ran pa yóò rẹ́ni bùn lẹ́ran ẹ má jalè àmọ́ tọ́wọ́ atọ́ kéèyàn yáwó kéèyàn fi paliyan apá kan náà olùmọ́ni bẹ́ẹ̀ ni kò burú ká yáwó ká fi palẹ̀ pàápàá jùlọ ńgbàtà bá ní garanti wípé á rí owó yìí san ní rọ́ọ̀mù bí ẹni tí ó ṣiṣẹ́ oṣù tí bẹ́sì tí oṣù ò parí ọwọ́ ayá twenty thousand. twenty seven thousand. tó ṣùgbọ́n àti parí tó ń bá ti gbowó wọn san òbúrú àmọ́ àmọ́ mọ́nítọ̀ rẹ̀ ṣé ọba ti yáwó ọ̀tẹ́jọ́ àti san ló ṣòro sẹ́mi ọwọ́ ayé odidi twenty twenty seven fún ọ. wọn mọ kó sẹ́fún lọ́ọ́lí àbẹ́rẹ́ rí nǹkan ó ṣe sùúrù ó fi sùúrù kọ́rọ̀ rẹ̀ tó gbẹ́tọ́ máa gbowó sẹ́gbà náà wọ́n máa dájú tó á mọ nítọ́ rẹ̀ sanwó lówó ọmọ kó ti jẹ́rán tó ẹran iléyà àkàràwọ̀ fún ẹran ẹ̀sìn náà bẹ́ẹ̀ sè torí wo pé tá a tiẹ̀ láàtà tá a lè pawó ìpadà kò sí fún títà ẹ̀sìn lábẹ́ fi ṣe ìgbà tiẹ̀ ló sì dé lójú gbówó lórí gọgọ wọ́n á di kele ya lọ tán ẹ̀rí kí gbogbo àwọn ẹran ó kéré jù ìdajì owó wọn kọ̀kọ́ yọ̀kọ̀kọ́ yọ̀kọ̀kọ́ yòrò ìdáǹpé twenty thousand wọ́n bá dá ten thousand gálé ẹ̀sùn kó tí wọ́n jù. àmọ́ ìsìláàmù fẹ́ ká sòwò ká jèrè torí ẹ̀ lọ́lọ́wọ́ bí ẹlẹ́dàá sọ pé ọlọ́run lẹ́tọ̀ ó sowó àmọ́ sọ́ba kan bí ẹran yìí ẹ má romi ro fún nígbà tí jèrè díẹ̀ ọlọ́run fún àlùbáríkà sí. rahimallahu imra'an sam'an àbí sam'an idha ba'a sam'an idha bata'a. anábì sallallahu alayhi wa sallam ọlọ́lọ́wọ́ kẹ̀ táàdì ẹjọ́ pípẹ́lẹ́ gbàtí ọba ta àtìgbàtí ọba rà láti jèrè díẹ̀ báyìí lọ́ọ́ forí sùn ẹ má wo wọn ma ẹ rántí pé àwọn èèyàn fẹ́ rà pa fẹ̀sìn ẹsìn rántí pé tí ẹran yìí náà bá gbọ́dọ̀ tí yín tẹ̀yìn náà tún rí ta wàhálà tẹ́ ẹ̀ máa sìn dàmí torí ẹ̀ ilé ń ti ṣe jáde. tí ìmáàmù bá mẹ́rin lọ sí rí xayì tí ọba tó mú lọ sí rí òbúrú kọ́ bàjẹ́ nítorí pé kìí ṣe pípa ẹran ṣe làwa nílò títa nílò ní kíni sọ̀làtúl Eid tẹ̀bà ti ṣe sọ̀làtúl Eid ti parí khalas kálukú ọlọ́lé kọ́lọ́mọ ṣe kíni kọ́lọ́mọ pẹ́ran rẹ̀ onídìí báwa di ẹran wá sí Eid kọ́nà àlómi tó máa ń ṣe dírámà rẹ̀ yóò jẹ́ pé bàbá ìmáàmù kò rówó rẹ̀ ràn lọ́dún yẹn àṣìrẹ́ ni tó gùn àwọn èèyàn sì dáwó jọra fún pẹ̀lú ẹnìkan wa yà lẹ́ran rẹ̀ pa ẹjọ́ sojú àwọn èèyàn pé ìmáàmù ti ṣe kíni o ti pẹ́ràn o. sẹ́yìn àwọn pé ìmáàmù kan ò ní pẹ́ràn lásán níbi tí ojú ti dúdú díẹ̀ tó bá pẹ̀rẹ̀ tó wọ́n tún gbọ́ bí ó kéré dáadáa o bàbá yìí máa ti pẹ̀rẹ̀ o pínpín àníbi gbogbo ẹlẹ́njọ́ àdébà ti ṣe sọ láti làárí ìdébà ti sálámà ẹ̀yin náà ń kọ́ ẹgbàá lẹ́yìn lọ lọ pẹ̀rẹ̀ yìí tẹ̀lé ìjẹ́ bòdìsí jẹ́ńbẹ̀ o tó a sì máa ń pín kò sí tàbí ṣùgbọ́n tọdún bá dé ìdùnnú ti dé gbàtí dòlójú adé yẹ ọ yẹ kẹ́ fi hàn pẹ́nu yín dùn ẹbí hàn sáwọn mọ̀lẹ́bí yín ẹbí hàn sí àwọn ìsọmọ yín ẹbí hàn sálábàgbé yín ẹdùnra yín gangan nínú ẹdí kára yín gan ọmọ pé yẹs kò níyàtọ̀ torí ẹ̀ eléyìí jẹ́ tọ̀nà àmọ́ ò kẹ́sìkẹ́ dúnra nínú pẹ̀lú pé a lọ máa mutí o sẹ́wọ̀n pé gbogbo ẹni tó bá lò fẹ́ dúró nínú pẹ̀lú ọtí mímu ìbànújẹ́ ní ọbẹ̀ rẹ̀ rẹ̀ oní ọ̀parí ẹ̀. yọ yí àgbẹ̀ ara yóò sọ ara yóò ara lọ́jọ́ ọdún rẹ̀. tó ọlọ́run bá sọ ti lé wọ̀ wọ́n kì í fọtí sọdún. ẹni tó yẹ pé kò wa ṣe Islam ọ̀tẹ̀sẹ̀ wa fún kankan nǹkan jẹ́ láàánú ni tàbí rò mórí sàlámì ọdún wa dé náà wá ń dí àgbo mọ́ wájú ilé rẹ̀ ó rẹ̀ ẹni tí èsè mùsùlùmí kọ́ wọn ni ọ̀pọ̀ ẹran apàdánù nìyẹn ṣèwọ́kọ́ ni wọ́n ní kọ́ ọ̀pọ̀ ẹran bí tí Pọ́ọ̀lù àti dàá ń pẹran ní tiẹ̀ mùsùlùmí mùsùlùmí kọsọ́lélè rọ̀bígà wọn hàn. ṣé sọ láti kò sí pẹ́ran ẹ wò bọ́lọ̀ ṣe sopọ̀ ẹni tí ń ṣe sọ láti wá pẹ́ran ọkọ̀ pàpà dànù ni. eléyìí mùsùlùmí lẹ́sìn báwí yàtọ̀ sáwọn kàtá àwọn aláìlọ́lọ́wọ́n bá sìn àwọn olùtẹ́ra wọn dànù tí wọ́n ń retí pé àwọn wà lè jẹ́ nàbí ilé bàbá wọn. ẹ̀yin náà sì máa ń ṣe ní fún mi kí n fún ọ ìrànlẹ́yà ìwé ẹjọ́ bá ti fún ọ wọn àmọ́ ti pàṣípààrọ̀ ìgbẹ́ ló ń gbé wá ẹ̀jẹ̀ àbúbí tán fún kálukú ọmọ ṣe pàṣípààrọ̀ tí o bá lẹ́wọ̀ ẹni tí ẹ̀yin wò pé. pẹ̀rán tó sì ní bùkátà àwọn lọ́yẹ̀ tẹ́ fún àmẹ́ńtọ́ náà pẹ̀rán kí ló fẹ́ fi kú kò sí tí ò sí. tọ́ ẹni tó bá wá báyìí pẹ̀rán nígbà tí èèyàn máa yìí àbí ẹrù ń amẹ́ran ẹ gbọ́dọ̀ fi sanwó. àyàfi tó bá wù yín láti bùn ún lẹ́ran àmọ́ kówó sẹ́ẹ̀rẹ̀ ni kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. àwọn lè má mọ àmọ́ kọ́bẹ kàdáká àtàwọn làdáni lọ́jọ́ ọdún bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe lù pé gbogbo jẹ̀má pẹ̀lú ọ̀pá ń sì máa kópa jẹ̀má sára ògiri tẹ́lẹ̀ nù. <laughs> wọ́n ti wọ́n ti dá ìjọba yẹn mọ̀ pé ọ̀pọ̀ sẹ́fúntì jẹ̀má táwa ní èèyàn mélòó náà pẹ̀ràn yóò tún ti tíkẹ̀ àwọn ní twenty seven yóò tún máa kún ọ̀bẹ lẹ̀ pé ẹran twenty seven ni wọ́n bá wọn pa gbogbo ẹran kọ̀ọ̀kan tó ń bá ti wá pa olùwọ́gbọ̀rùn rẹ̀ ọrùn ẹran mélòó náà kó wọlé o twenty seven ṣé o fẹ́ gbogbo agbẹ́rẹ́ yóò kún abẹ́ òní kù yóò kún gidi láìpẹ́ rán láìpẹ́ rán sára rẹ̀ gbogbo eléyìí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ sí tọ́jọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ọgbọ́n àti tú àwọn èèyàn jẹ́ ẹni bá pẹran ní ọgbọ́rùn rẹ̀ kí náà wàá ṣẹlẹ̀ dẹ́ bá fún pẹ̀lẹ́ ìjẹun ti ṣe jẹ́ mi ẹjẹ́ àdúró báyìí ẹni tó bá níbi èrè kọ́ nípa ìtì ń bẹ níwájú wa ní àti ń tá dojúkọ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ká mọ̀ pé bẹ́ẹ̀ni lẹ́ẹ̀ ríde wa ní iwájú industrial estate yóò wáyé láago mẹ́sàn-án pẹ̀lú ògbọ́nà lẹ́yìn eléyìí àsìkò yóò máa dínkù yóò máa dínkù tó o pé bí ká ṣe ríde láago mẹ́jọ gbọ́dọ̀ láago méje ààbọ̀ díẹ̀díẹ̀ tó amánìsì àgọ́ mẹ́sàn-án insha Allah tó bá ti di ní ọjọ́ alahaj sunday tí ń bọ̀ yìí ìdínlá lẹ́yìn rẹ̀ a ní ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kú ọdún ṣètò a ní yọ̀dá lórí kíkálukọ́ kọ́yẹ tíra rẹ̀ o kọ́yẹ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti gbọ́ o nípa ọ̀rọ̀ alàkíkà torí lórí rẹ̀ ni àwọn ẹ̀gbọ́n dalẹ̀ lẹ́yìn rẹ̀ tó bá di ní ọjọ́ kẹrin ọdún tó a ní nílùú kan tó ń pè ní Chikanda so òun náà ní pẹ̀lú ẹkú ọdún nílùú tí wọ́n mẹ́ lẹ́yìn rẹ̀ tó bá di Sunday kẹjọ ọdún nílùú kan tó tó gbogbo ẹni tó bá lè lọ ọbẹ̀ kọ́ lọ ẹni níbi èrè kọ́ wọ́n ní èèyàn ní àgbò léyà méjì. èrò rẹ̀ sínú nípò wọn pa fúnra ṣùgbọ́n a rí i pé bàbá òun àbí ìyá òun àwọn ò ní nǹkan kan tó fẹ́ pa ìgbà tí tòun sì ti pé méjì sóò lè bọ́ wá lọ́kàn bẹ́ẹ̀ kò sí tó burú mẹ́ dáadáa lẹ́sìn ọlọ́mọbó sì sàn yín lẹ́sàn sọrọ aṣọ ọdún tí a ní ká wọṣọ tuntun àwọn èèyàn ká ti lọ ra léèsì àwọn léèsì tí wọ́n rà àwọn ọkọ̀ tí ń bẹ lára omi ọgbórí ọmọ tuntun tẹ́kí gbogbo àwọ̀ tẹ́lẹ̀ rẹ̀ lèyàn <laughs> wọ́n ṣe fira wọn ṣẹ̀ gbogbo síkílẹ̀tì tọwọ́ wọ́n máa wò báyìí a'udhu billahi minash shaitanir rajim. àyàn yóò fi kátó pọ̀pọ̀ ní torí délé ìdáníwọ̀kuwọ̀ ẹlẹ́wọ̀n gbàtẹ́gùn tó torí délé ibi kólékólé là á bá ọmọkùnrin ẹ bá wọ aṣọ yẹn o aṣọ àwọn ẹjọ́ lẹ́sìn. àwọn aláìmẹ̀dì kan ẹ̀yìn òsì ní wọ́ọ̀lù rẹ̀ kọ́ mọ́tò kó tó ènìyàn ọ̀rọ̀ abẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ ní yorùbá lẹ́wù yóò kó tó ènìyàn ọ̀rọ̀ náà kékeré ní ọwọ́ amúra dẹ́dẹ́dẹ́ báyìí ó kó ọrùn yóò kó ọrùn náà kódà gan yóò tún fi worowóró sẹ́sẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ọjọ́ lọ fọ́ọ̀kì ní dànù wọ́n eh, aṣọ bùbánà tí wọ́n ya fọ́tò èèyàn sí àǹkárá tí wọ́n ya fọ́tò èèyàn tó páyé ọ̀wọ̀. wọ́n á jẹ́ pé léèsì yẹ̀yẹ́ ọjà ìbùsùn ìdádúpẹ́ fọlọ́pẹ́ yẹn wọ̀ rẹ̀. ìjà rẹ̀ ẹ̀wọ̀n pé mi gba ẹ̀yin ní ẹni tí èsè mùsùlùmí bá fún yẹn lẹ́rù tọ́tọ́ ká pàpákìn ẹlọ́jọ́ ànípa nítorí pé mùsùlùmí làwa ẹ̀sìn làwa ń ṣe ẹ méje kí wọ́n sọ ẹ̀sìn yẹn di yọ̀bọ̀yọ̀bọ̀ ọmọ yẹn lọ́wọ́ tó bá yẹ pé ká pẹ́ràn bá pàtàkì lọ́dọ̀ káfìrí rẹ̀ tó bá jẹ́ pé ẹ̀sìn bá ní lọ́dọ̀ káfìrí rẹ̀ kí ló mú ọmọ sẹ̀sìn náà kọ̀ọ̀kọ̀ yẹn yín ẹ̀hẹ́ má gbà torí pé wọ́n ń pọ̀ bọ́ lọ yín nù wọ́n fẹ̀sẹ̀ yìí ti yẹ̀yẹ́ nù ọlọ́run ọba onífòsì ta wá débi pé ọ̀dọ̀ káfíìrì láti wá máa gbowó sẹ́ẹ̀tì tó bá ní í ṣe pẹ̀lú owó kọ́lọ́ ó bò wá láṣìírí. wọ́n ní a ti sọ pé ẹnì kejì náà. ẹni múrun yín ẹni kí nǹkan kan nu awọ yín títí tẹ́ fi pẹran iléyá yín ìbéèrè tí oníbéèrè yìí wá ṣe ó tún ka ó ní gbàtẹ sọ pé àní kí kankan àní gérun àní kí kankan nu awọ tó awọ ń sọ kì í yẹ lómi yóò rò pé a máa fura lọ́bẹ̀ẹ́ ẹ mọ̀ pé kankan yín ni àwọn awọ tẹ́rẹ́tẹ́. abẹ́rẹ́ kan máa yọ lẹ́gbẹ̀ẹ́ kaná lẹ́gbẹ̀ẹ́ yóò máa dà yín láàmú ẹ̀fẹ̀ gé dànù àwọn náà lẹ́ ń gé o túmọ̀ pé ò ní gé àwọn rẹ̀ mú. bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé egbò kan bẹ lẹ́sẹ̀ yìí ti ń sàn lọ ojú awọ tó wá sí ń bẹ̀ òun náà ti gbẹ egbò yẹn ti ń sàn lọ́tọ̀ awọ yẹn ti gbẹ ó tó gé dànù torí pé omi ti ń hù láyè rẹ̀ ọ̀gbọ́dọ̀ gé tó dìgbà tí ọba tó pẹran. obìnrin wa sọ pé agbọ́ táwọn agbọ́ tirun agbọ́ tèékánná àní ńdọ́dà ẹnikẹ́ni tí ọba paníyàn má jẹ kankan títí tí ó fi dé kọ́ ajẹ́pá ọkọ̀ jẹ nínú ẹran iléyà rẹ̀ ni ó ti wá bóyá bá ajẹ́pẹ́jọ́ lè ọ́pẹ́ ẹran iléyà ń <laughs> ìjọ kò ní dà àwọ wọlé tirẹ̀ tó ọjọ́ kíákíá má parẹ́ ẹ̀ tó délé ìgbà tí ń kọjá ọjọ́ jẹun má parẹ́ o ọmọkùnrin ọbẹ̀ tẹ̀lé súnà tó wà bára rẹ̀ sáré ẹ̀ ẹ̀ jẹun ilé ìjẹun sì jẹ àwọn. wọ́n ní ẹni tó lówó àmọ́ ọ̀kan lówó rẹ̀ kánú méjèèjì ọkà kò fi dá sọdún fúnra rẹ̀ fún ìyàwó rẹ̀ fáwọn ọmọ rẹ̀ àtẹnudọ́ bá fẹ́ nu mọ̀lẹ́bí rẹ̀ tó bá ti ṣe léyìn òní sówó tí ó fi rà kù tó bá sì mówó tó fi rà kù òní rówó ra sọdún èwo ni kò ṣe àgbo ni because àgbò ó máa ń bọ́ lásìkò rẹ̀ bá ti lọ́ lọ́nu ngbọ́n ládàá sọ́tà àrídá ẹ wọ sọ́tọ́ wà ní kẹ́ ẹ lọ tani ọmọ yẹ̀yìn wò ní ìdí pé aṣọ tuntun eléyìí eléyìí wọ́n fọ́ ni àfi tó ń tì bá fẹ́ kààbò èyí yẹn tó bá wọ́n sọ mẹ́kù wá sí rí sẹ́kúrú eléyà ọ̀rọ̀ ọ̀ ọ̀ máa ń tọ́jú òní jẹ́ ẹ̀ ṣàlàyé mi ọjọ́ dúró ni wọ́n wọ́n sọ mẹ́kù bọ̀ sẹ́mi pé aṣọ rẹ̀ ti ṣe kó ṣèkè ń sọ̀rọ̀ àṣekè gbogbo ẹ̀ wá dúdú pé àwọn òbí lẹ́yìn lè ṣètò àlùrọ̀dé àbọ̀ wọ́n ọ̀pọ̀ ọ̀sán fún lẹ́kọ̀ọ́ ní lọ́jọ́ ọdún ó ní wọ́n kúkú sọ fún mi káwá ti sọ láti lè yíde ń padà lé àwọn òbí là irú eléyìí lè yẹn lè bá wù àmọ́ kálukú àtọ́tà ti nílé àlọ́ dání ò mọ̀ bí ẹnìkan lé tẹ̀lé ìjẹ̀bù tí kẹ́ẹ̀pẹ̀rẹ̀ lé àlọ́lá ju kọjá pé aṣọ ọdún lẹ́wọ̀n àmójútó lọ nítorí pẹ́ẹ̀rẹ̀ lé àyẹn tí àsìkò tí ẹ bá ti lọ lọ gbénu ó tún dà mí yàtọ̀ sí aṣọ bàbá lè dáṣọ káwọ lọ sí ẹ̀yìn lẹ́yìn rẹ̀ gbogbo gbàtọ́ lọ́nba bò wá láṣìírí á lè dáṣọ. ọ̀gá ní àgbọ̀dọ̀ mọ́rùn àgbọ̀dọ̀ gé kaná àtìgbọ̀dọ̀ gáwọ́. àwọn yẹn fún àjọ pé gbogbo ògbà láàrin torí wọn ń dá pandaran wọn ò fi ṣèkà nítorí pé tí irun bá tí irun tó bá tí ó wù pẹ́rẹ́ báyìí lórí wọn orí ọmọ kọ wọn ní gbádùn orí mọ àfikún tó fàdà nù. téèyàn bá wá jẹ́ bẹ́ẹ̀ tó ti torí pé irun ihu rẹ̀ á máa yọ lẹ́nu. Tàbí wá bọ́ sí àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyé tó wá lọ fárùn. Ṣé eléyìí nìsín? Yóò ní ládàá kó pẹran àbí òní ni. Àkọ́kọ́ tẹ bá ń fárùn irun orí yín. Abẹ́rẹ́ dẹ́rùn mú yín kù. Àbí tabẹ́lẹ́fà àbí tabíyá lásìkò tán lẹ́gbọ̀nà fọ́kànrún yín kò túmọ̀ sí pé ẹ̀ní níléyà kò túmọ̀ sí pé ẹ̀ní gba aládé ẹran léyà tẹ́ bá pa rárá ṣùgbọ́n túmọ̀ sí pé ẹ ti sẹ lọ nípa pẹ́ ṣe tí wọ́n ní ẹ̀ gbọ́dọ̀ ṣe lásìkò yẹn tí wọ́n ní sára rẹ̀ ẹ tọrọ àforíjì ìyẹn tí yẹn bá mọ ọmọ sí bẹ́ẹ̀ tó fa gbọ́n lọ́wọ́ bá yá ṣùgbọ́n tó bá kékeré bẹ́ẹ̀ ti sọ náà ni gẹ́gẹ́ àárẹ̀ kan ní dá ẹ̀ láàmú tó bí pé kéèyàn ọmọ fi irun yẹn lẹ̀ kò sí tó burú lábẹ́ òfin ọlọ yọ fa torí kò lè gbádùn orí rẹ̀ tó kò sì sẹ́nà nítorí pé kò finú fẹ́dọ̀fẹ́ takú tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá o tó ti gbẹ́ni tó náà bá máa ma ṣe bẹ́ẹ̀ tó sẹ́lọ̀ kí ni ó ṣe. tí a tọrọ àforíjì onítara kankan náà. wọ́n láwọn ti rí pé rídìí ti pọ̀ lónìí tó nínú ẹ̀sìn Islam àwọn tó dápọ̀ kálẹ̀ lẹ́nu ọ̀bí lérò. nítorí pé àwọn ẹlòmíì dá ìdí lẹ̀ nítorí pé wọ́n fẹ́ pawó nítorí pé ìdí tá ń lọ tẹ́lẹ̀ tá bá pé wọ́n wọ́n pín kárí wọn ìdí nu tá fi rí ìdí kan níbi ẹ̀sùn rí mi ní sọ̀dá títì wọ́n sì dá ìdí mi lẹ̀ torí pé wọ́n fẹ́ pín àwọn èèyàn yẹlẹyẹlẹ wọ́n sì dá ìdí mi lẹ̀ lórúkọ jama jama jama jama jama jama. jama pé àwa pẹ̀lú jẹ́mọ́ abó láti máa tò lẹ́yìn sí i. Ṣèdí tí rídìí fi ń pọ̀ ó póríṣiríṣi. Wọ́n sì dá sílẹ̀ nítorí pé orí ẹ̀sìn òdodo wà wà ẹ̀ka mùsùlùmí. ní tuma kí lọ fi sọ láti mi sòfò lẹ́yìn òbídíà. Tó ní tuma kí lọ tò lẹ́yìn ẹnìkan tó sórí lásán tí ọmọ kankan ẹjọ́ ẹgbẹ́ àdádálẹ̀ ní bísẹ́sì kò nítumọ̀ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n darí mí sílẹ̀ nítorí kọ́ wọn kó kejì omi díà àwọn náà ni ọkàn máa tó ń bì tó ń bì tó ń kan ẹtú já nírú rẹ̀ ń bì náà torí pé lù bẹ́ẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ nà eléyìí túmọ̀ sí ẹ má lọ jùmọ̀ àtàwọn bídà ń darí ẹ má ṣe sọ láti lẹ́yìn bídà bóyá oríire ajẹ́ pé yọ̀pá bídà jù náà. sẹ́nìkan lọ tọ̀ òró mi tí ó fi dábà ó wá fòkúta nu àyè títọ́ gbà jáde àsìkò tí ó wá bẹ́ẹ̀ ti sọ láti ṣe ó ti sàlù àlá ó ti ṣe gbogbo ẹ̀ ó ti ṣe sọ láti kó tó wá rántí pé òkúta ló ń fi nu àyè títọ́ gbà báwo ni ìdájọ́ sọ láti ó sì ń pẹ́ tó ṣe sọ láti rún lópin ìgbà tó bá ṣe kókúta mẹ́ta ló lò láti fi nu bí títọ́ gbajáde torí lè láti anábẹ́ Muhammad sallallahu alaihi wasallam dẹ́gbàá fòkúta nù dín ìgbé àbítọ̀ òkúta ń gbọ́dọ̀ jẹ mẹ́ta yóò jẹ òkúta gidi òní jẹ búlọ́ọ̀kù yóò jẹ òkúta gidi òní jẹ gbẹran yóò jẹ òkúta kò ní jẹ́ gungun òsì gbọ́dọ̀ jẹ́ ètí òsì pé ń dá kẹ́kẹ́ kàkà kó nu ìgbẹ́ǹdì wa yóò tún rẹ mọ́dì wa ni yóò sì jẹ́ òkúta tó ṣe pé wọn kórúkọ ọlọ́run ọba sí lára tí nǹkan míì náà bá wá dúró dípò rẹ̀ tó náà lè ṣiṣẹ́ rẹ̀ kó tó tọ́ lábẹ́ òfin ọlọ́ bí èkìsà bíi pépà ànùdí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n o pépà la fẹ́ lò òkúta la fẹ́ lò ọgbọ́dọ̀ pé mélòó ọgbọ́dọ̀ pé mẹ́ta àwọn agbọ́dọ̀ ṣe ń tọ́jú òkúta tí kìí sòkúta ọgbọ́dọ̀ tó ń la lò bíi block block tó bá sì le ọjọ́ òkúta kìí sòkúta ọgbọ́dọ̀ jẹ́pọ̀ ńlẹ́ lò láti fi nùgbẹ́ àbítọ̀ nítorí kíni òun kìí ṣe òkúta gidi òkúta tí kẹ́míkà ti lúpọ̀ mọ́ni kẹ́míkà yìí kò ní í jẹ́ kó ṣe àyè bí tẹ́ fi nù ní ntọ́mọ́ torí tẹ́lẹ̀ òkúta gidi lẹ́wàá tẹ́lẹ̀ wọ́n á fi òkúta nù dín abẹ́fẹ́ nù àyè títọ̀ ti jáde kò sí tàbí ṣùgbọ́n kò lè nú ọmọ tán kò lè dàbí kéèyàn fomi táàbà ṣùgbọ́n fi ọlọ́run ọba ṣe dẹ̀kun fún wa bẹ́ẹ̀. eléyìí wọn á tọ́ kìí ṣe nítorí pààbà àrómi omi ọba wà. ẹ lè fi pépà kẹfì nùdí ẹ lè fi inú bí tẹ́ ẹ ti tọ̀ àmọ́ kó sáà ti jẹ́ mẹ́ta. ẹ sì lè lọ fi sẹ̀sìn bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀. àmọ́ títọ̀ àbí ìgbẹ́hùn tó bá fi lè tayọ ojú òhò tí wọ́n máa bá jáde lásìkò ìgbà tẹ́ ń fòkúta àánú gbogbo ibi tó tayọ ọ̀hún tí máa bá jáde òkúta ò lè nu mọ́ ọ omi lẹ gbọ́dọ̀ fi fà wọ́n tiwọn ojú oyún ìgbà tẹ́ yàgbẹ́ ìgbẹ́ fúnfáká ó yí eyín dì ẹ wá fòkúta gbélé fòkúta gbélé wọn kàn rẹ ni ọwọ́ ojú òhò tí gbẹ́gbà jáde lòkúta ó gbogbo ìtọ́fọ́sọ́tún fọ́sẹ̀sẹ̀ nkiri ọkọ̀ máa. omi ṣe eléyìí lòfin ọlọ torí di eléyìí àmọ́ gbọ́dọ̀ pé mẹ́ta àwọn olùmọ̀ọ́ sọ pé tá a bá wà wó kúta kan abigun mẹ́ta ńkọ́ tó tó mẹta mẹ́ta àbí òtò igun kan akàkún òkúta kan igun kejì òkúta kejì igun kẹta òkúta kẹta bá a ṣe fi nù dínù. wọ́n ní kò sí tó burú mbẹ kódà ẹni tó bá lélẹ yìí tó ọdọ adigun kò nímọ̀ nípa fiqh bẹ́ẹ̀ ni Imam Ibn Qudamah sọ ó ní òkúta kan abigun mẹ́ta ó ti tó fún òkúta mẹ́ta àmọ́ bọ́ọ̀sì wa fi nù títí bí òní yí ọ lọ́wọ́ ó kù sí ọ lọ torí kò sí fábálà yìí ó ti fi nù ó tún mú abala kejì ibi tó ọmọ ọkọwọ rẹ sí ló kù báyìí wọ́n á sọ pé ẹ ṣọ́ra fún egungun ẹ ṣọ́ra fún ìgbẹ́ ẹran wọ́n nítorí pé ìgbẹ́ ẹran ti wá oúnjẹ ni fáwọn ẹran àwọn àlìjànú kò sí ní í dá kí wọ́n á mú oúnjẹ ẹran àwọn àlìjànú kẹ́yìn ọmọ fi nòjì torí gbẹ́nìgbẹ́ jẹ́ bíkíbi báwọn ẹran tí wọn náà bá ti gbóòórùn gbẹ tí lára gbẹ tí àwọn ẹran tí ní táwọn máa jẹ wọn ò ní lè jẹ́ ẹsì mọ̀ pé ẹni tí ọba lè ṣépè fún yín kò ní ṣàdùà. tọ́ bẹ́ẹ̀ ni wọ́n lé egungun tẹ́ rí yẹn náà tẹ́ bá di egun ní títẹ̀ sọ́nù ẹ má mọ egun yẹn nùdí nítorí pé egungun tẹ́yìn jẹ tẹ́ sọ́nù ó ní fáwọn àlejò nínú súnà nàbì sallallahu alaihi onítàwọn àlìjánu bá ti gbẹ egungun táwọn ajẹ tá a sọnù tó bá ti gbá amú báyìí ẹran tún padà sórí rẹ fáwọn tó àwọn jẹ torí ẹ anábì sallallahu alaihi wasallam ni ẹ má ní àwọn ọmọ ìyá yín lára láwọn ìtọ́jà àlìjánu ẹ má pé mùsùlùmí bẹ́ẹ̀ nù àwọn náà bí èsì bẹ́ẹ̀ ti ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ yìí àlìjánu tó jẹ́ mùsùlùmí náà yọ wà lágbègbè tó náà ń gbọ́ táwọn náà jókòó tó ń gbọ́ torí ẹ̀sìn kó lọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sẹ́yìn àti àlùjánu tà ẹ má ní wọn lára ẹ̀yin náà ò ní fẹ́ káwọn náà ní í lára. nínú nature tiwọn lọ́nìkẹ́ bó fi òkúta mọ́kànlélọ́gbọ̀n tó bá fi nù dí ìjọ tó máa kánà nature tiwọn ni pé ìjọ ìdá pé onírú wọn sì àkọ́kọ́ kìí ṣe nature eléyìí àárẹ̀ àárẹ̀ tó ń gbé ká àárẹ̀ yẹn wá ń pè ní sẹ́lẹ̀sùl bọ́ọ̀lù ètò àtọ̀ọ̀dá tó bá tọ̀ yóò bá tún rí pé ìtọ́ntún kánà ni ìtọ́ntún kánà ni bí fífi máa ń ṣẹlẹ̀ síyàn látara àtọ̀ kátọ̀ kọ́ má dà bẹ́ẹ̀ ni máa ṣẹlẹ̀ síyàn lára àgbẹ̀ àti so. akramakumullah òun yẹn wà without notice ìgbé ọkàn máa kàǹdì rẹ̀ àárẹ̀ l'african level ó lè ní wọ́n fi ṣe ọ́nù orogún yìí nǹkan ni gbà kan táwọn jà ló ti lórí so yorùbá level nu lọ́ọ́ fi tùjọ́ kọ́ lọ́wọ́ ògùn bẹ́ẹ̀ náà ní sọ ẹ̀rí sẹ́nu mi báàbù tí ń dé sopọ̀ máa jáde ní tìjẹ́ tìjà yọkàn máa gbọ́ always irú àwọn eléyìí gbàtẹ́rẹ́ kó àwọn náà gbọ́dọ̀ sí náà èyí tí ń sè ń jáde lára àwọn tá a bá gbé sí orí òṣùwọ̀n àtàwọn èèyàn tí nǹkan kan ò sí pé àfikẹ́ ẹ ṣe sùúrù kí n ti ń jáde lára tí ń lò dúró nẹ́kẹ́ tó wá sílọ̀ kò ní sílọ̀. nítorí pẹ̀lú mi ò jókòó wákàtí méjì mẹ́ta mẹ́rin márùn-ún òṣètò ànìkúmá tó bá ti rí gbórùn nǹkan dọ̀la ọkọ̀ tó àmà sí i. òfin ṣẹ̀rí àṣọ ìpín ẹni tí irú nǹkan bẹ́ẹ̀ bá ń dà láàmú gbogbo sọ láti kọ̀ọ̀kan tí ọba sí yóò lọ máa dábàá tó bá ti wá dábàá yóò fi nǹkan léjì ètò túmọ̀ sí kékeré sọ ọmọdé kékeré nìkan ló lè léjì àgbàlagbà náà lè léjì kódà kọ́ lọ́n sànù wa àwọn lómi máa ń dàgbà tẹ́gbẹ́ ogbó ni wọ́n padà bí apàdà sípò ẹni tí wọ́n léjì sí wọ́n lè dì fún fún wa. tó jẹ́ pé bàbá yẹn màmá yẹn ibi tí wọ́n dàgbà dé nì wọ́n lè kọ́ńtró gbẹ mọ́. ẹ̀fẹ́ yìí tí gbẹ bá ń gbọ̀n yín nìsí bí kéèyàn lọ máa sùn sáyé tọ̀kọ́ sá àmọ̀pẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ wọ́n fi ọwọ́ mọ́tíláṣí wọ̀ púpọ̀ níbí. <laughs> ẹ̀wọ̀n pé àwọn ọ̀daràn kan wà ibi tí wọ́n ń tọ́jú ti kalẹ̀ pé kí wọ́n máa tọ̀ sí wọn yọ ṣe ni sí tọ̀ mímu yóò yọ wa kọ ìgbẹ́ bẹ́ẹ̀ kele ma gbogbo ẹrú ọlọ́sọ bá ti wá dé wẹ́gbẹ́ ta ló dẹrú eléyìí o káàdáa fún ọgbà tí ọgbà tó ní kẹ́ sọ́ra láti máa ṣègbọ̀nsẹ̀ táyì mẹ́ta téèyàn ń ṣègbọ̀nsẹ̀ síbẹ̀ kí wọ́n máa là ní. ọ̀rẹ́ àtúntọ́rì àárín gbogbo ọ̀nà táwọn èèyàn ń tọ̀ kọ́ wa máa bọ̀ lọ́nà kò jí láti wà lọ́mọdé ọlọ́mọdé láti. ọkọ̀rọ̀ òkúta ni nítorí wà òkúta yìí àwọn yóò ti máa fẹsẹ̀ gbà ọkọ̀ gbáàlì báyìí lọ́ba sáǹpù bàtà rẹ̀ subhanallah. ma pé ìwé yìí sépè bá ọ̀sẹ̀ tààrọ̀. Gbèsàlù lórí ibùdó àtẹrù ilé wa. <laughs> Torí ẹ̀ ẹ̀ mẹ́yà ọ̀nà. àwọn ẹlòmíì ò ní bẹ̀rù ọlọ bóyá aláfẹmọjúmọ àbí lálẹ́ ilẹ̀ ti sùn ẹlòmíì tí wàá rí i pé àwọn èèyàn ti jáde kò síbi tí ò lè yàgbẹ́ sí tílẹ̀ bá mọ àwọn èèyàn rí ó ti gbèpè tílẹ̀ bá ti sùn tó de ti dá kò síbi tí ò yóò rò pé ẹ̀rù ń bọ̀ torí tó ń bá lọ farapamọ́ mẹ́ nǹkan kí nǹkan lè yọ tó àmọ́ ibi tó náà ti yọ sí nǹkan kí nǹkan ẹ jẹ́ ọ yàgbẹ́ mẹ́ kọ yẹ kàkíyèsí ẹlẹ́kejì tàtàbọ̀lì ṣàjàrà lábẹ́ bòójì igi táwọn èèyàn máa wá jókòó tí wọ́n máa gba tẹ́gùn. bíjà ti máa nájú àkàràmọ̀kọ́mọ́lá lẹ́bàá débẹ̀ wọ́n lọ́kọ́kọ́ débẹ̀ ẹ sì tún ká mẹ lánàá dáadáa wọn kàn ṣe débẹ̀ lónìí pé ṣe fi ìdílé lẹ ọlọ́ọ̀lọ́ yọ tó wọlé <laughs> ẹnìkan ti kọ̀ gbẹ́ bẹ̀ ẹlẹ́kẹta òun náà níbi táwọn èèyàn ti ń pọn mi. anabi muhammed sallallahu alayhi wa sallam ó wí mẹ́ta yẹn kò sí tàbí ṣùgbọ́n àwọn àyíká náà tó wà tọ́jọ́ ní mọ́tíláṣí tẹ̀má àyíká ga ní mọ́tíláṣí o ilé ọlọ́ agbọ́dọ̀ fi lọ́kù lọ́lọ́ kódà ìtọ́ ẹnu wa ẹ má tutọ́ ntukutu nu mọ́tíláṣí ẹ má hakẹ́lẹ́ bẹ́ẹ̀ ẹ má fa fún kódà tó bá gbáyìí tẹ̀sí sálọ ọ̀la ni tó bá fọkọ hàn kẹlẹ bẹ́ẹ̀ tó tutọ́ nípò omi sínú dáadáa ó fi bọ́nu gọ́dà torí mọ́sálásí ni bíi yéé ṣe léèyàn lásán ambọ̀sibọ́sí pẹ́ nìkan ara yìí náà ti ní ká máa tọ̀ yóò lọ kọ̀ fẹ́lẹ̀ àwa sì la mẹ́jọ fòrò tàbá wa débi tí wọ́n ti kalẹ̀ pé ká ti máa tọ̀ àwa bá fún ọ ti ti pa. àwa sì fẹ́ tọ̀ irú kátàkátà wọn ni bàbá yìí máa ṣe náà rí tún wá tọ̀ ẹ wọn lọ mọ̀rọ̀ sọ ẹni tí wọ́n pọ̀ gbẹ́bẹ́ bí bí wọn náà ṣe ń ṣe nínú òsì yóò sì wọ́n pọ̀ gbẹ́bẹ́ gbélé mà yọ ba mọ́ṣáláṣí jẹ́ abẹ́rẹ́ nǹkan mẹ́ sọ́ọ̀tì bẹ́lẹ̀ kọ̀ yà gbẹ́bẹ́ abẹ́rẹ́ nǹkan mẹ́ àríjà kọ̀ lọ́kọ̀ gbẹ́bẹ́ inú ni wọ́n gbẹ́bẹ́ irú làánà wo lọ́kọ̀ fún ètò kì kọlọ ń sànù wa torí délé ẹja kè sára tọ tẹ́lẹ̀ bá ti wá yé wa ajá yìí pé ẹni títọ̀ ń sìn yóò lé àwọn àwọn àgbàlagbà yìí tó jẹ́ pé wọn lè kọ́ńtró gbẹ kódà wọ́n ti pampasì ńlá fún ọ pampasì tó tọ́ gba èèyàn dàgbà kọ́ ọ máa léjì fún wọn àmọ́ ṣáàjú gbogbo sọ láti kọ̀ọ̀kan wọ́n ṣe ìmára wọ́n máa ti ṣe ọwọ́ àlejò irú tonítàn yóò kàn fi nǹkan ṣe ìlédì fún àyè títọ̀ tí ń jáde yóò àlọ ṣe àlọ́ọ̀lá yóò ṣe sọ láti rẹ̀ nǹkan kan ọba àjáde ọlọ́run ṣàmójúkúrò fún bẹ́ẹ̀ náà lẹni tí sóńdà láàmú tí wọ́n bá ti ọ́ sàlùwàlà ọ́ ní tábà fún ìtábà torí sóò ọmọ sàlù àlá fọsọ láti rẹ kọ̀ọ̀kan níbi tó ti sàlù àlá àti tó bá wọ sọlá gbogbo sọyìn iṣu yòówù tó bá wá jáde lẹ́yìn rẹ̀ akakun bíi pé òun gbọfẹ ni wọn náà kí pẹ̀lú mẹjẹmú kọjá pé iṣu tiẹ̀ ò kìí ṣàfọfà ẹsẹ wọn lọ ń jẹ ìjẹkújẹ bí ẹni tí ń jẹ mẹ́rin ṣègbó pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ àdàpọ̀ mọ́ gàárì àti mílíkì gbogbo ẹni tí wọ́n ń jẹjẹ kújẹ àfa inú rẹ̀ ọmọ bọ́ǹbù irú wọn ò ṣe jókòó tì kódà tó bá débi kàtà kò ní gbé sòpá mọ́mọ́ tó bá ti tó fà á ẹ máa ń dúpẹ́ tó bá ti dàbí kí yọ jáde ẹ̀yọ́ máa fi kí máa dúpẹ́ lórí pọ́ùn òun tó rọrùn pa mí subhanallah torí délé èèyàn gbọ́dọ̀ jẹkújẹkújẹ ní ń jẹ lọ́wọ́ afakínú rẹ̀ ọmọ ẹ̀sẹ̀kínni ọmọ dàrú àwọn lárúbá máa pòwe kan. wọ́n ní ẹ má mú mílíkì kẹtùn jẹjà lẹ́yìn rẹ̀ ẹ má jẹjà papọ̀ mọ́ mílíkì bọ́ǹbù ni tòtí yẹn bá mu mílíkì papọ̀ mẹ́ja inú ọmọ bọ́ọ̀mù kọ̀rọ̀ pé yóò wá gbogbo àwọn nǹkan yẹn èèyàn máa sọ̀ra fún wa. torí ẹ̀ríkà tó béèrè tó ní ẹlẹ́kùn àwọn lèmáàmù lèmáàmù yẹn táwọn èso ni mo ní àkọ́bì lèmáàmù kọ̀ọ̀kan yìí <laughs> ó ní torí pé orí pé lèmáàmù lè so kútúbà wákàtí yóò tún sọ̀kalẹ̀ yóò tún ṣe sọ̀lá kò sí ó ní gbogbo ìgbà tí ń ṣe kútúbà ó bi lè má mu ti ilé rẹ̀ bàbá kí ló dé tẹ̀yìn èso ṣé wọ́n á sọ pé mi jẹ ìjẹkújẹ ó sì tó di pé mo lọ sàlùwàlá mo máa yẹnu mi wò dáadáa tò nínú tí máa ràn yàn lọ́wọ́ tí yàn máa fi bọ́ lọ́wọ́ sókísó oní làgbójẹ ní ẹnu yín ó ti máa mádùnmádùn ṣùgbọ́n kò mọ kíkorò. tẹnu mi bàbá gbé àgbo sẹnu báyìí yóò fojú sẹnu ọmọ gbọnú báyìí pé kí n mọ àgbo ìwọ ń jẹ dúndùn dúndùn dúndùn ọmọ pé yóò padà dá lẹ́nu rẹ̀ tẹ̀lé ẹ̀ ma máa àgbo wọ́n so eléyìí ó jẹ́ kí inú rẹ̀ kọ́ gbádùn inú rẹ̀ gbádùn kò ní wọ́n ní ìyàtọ̀ àti mọ̀lábì òfin ọlọ́run kíkà gbọ́ ká gbọ́ jàdá kò sí ní tó burú ń bẹ̀. àmọ́ alágbàtà aṣojú ni ẹni ìfọkàtà láṣojú sì gbọ́dọ̀ jẹ́ ìtumọ̀ dídá ní ìfọkàtà rẹ̀ ni pé iye tó ọ̀dà gẹ́rẹ́ ló kò jíṣẹ́. ẹnìjọ́ wa lọ́jà tọba wa rè èlé orí rẹ̀ tọ́lọ̀ nípa orí ta tọba rè fún ọ ọlọ́run forí sí tí ọba torí pé alágbàtà ni wọ́n wọ ò ní tó ń ta ọjọ́ ọlọ́jà lọ́ta. wọ́n á ní àwọn ló kọ́ wa kó tó di pọ́jà ń tẹ̀ wá lọ. lọ́nà pé a ti polówó rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹnìkan náà ni ó sì kó fáwa náà àti wàá rẹ̀ ní sanwó rẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ yìí fún tó bá gbẹ̀ fún ẹ gbọ́dọ̀ gbowó kọjá àwọn tó tẹ̀ yín lọ́wọ́ ẹ̀yin mẹ́yìn ọjà táwọn kẹjọ dínà kẹtọ tà islam sọ pé látẹbẹ máa lẹ́yìn sàrìndàk àdéhùn anábì sallallahu alaihi wasallam ntò ní ọgbọdọ ta àyè ń ni wọn òǹkọ ni wọn máa fi mòfin ọlọ ntòfin ọlọ bá sọ pọtọlọtọ ntòbá ní pọtọpọtọ náà látẹbẹ. máa lẹ́yìn sàríǹdẹ̀ gbogbo ní èsì tiẹ̀ ọ̀gbọ́dọ̀ ta àyàfi tó bá bẹ́ẹ̀ tàfẹ́ni tó ní nǹkan ó sì wà lọ́wọ́ rẹ náà tó tà nítorí pé tí o bá sí lọ́wọ́ rẹ tó bá fi tà ilẹ̀kùn ńlá kan ní fi máa àwọn èèyàn ó ti gbowó ọjà ọjà wa dé mọ. gbogbo owó sá gbà lọ wá rọrùn a máa ṣe dá ìbọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ táwọn èèyàn ṣe láyé bírù rẹ̀ náà ó ti gbowó lálàáfíà ọ̀hún á ní rí i dá padà lálàáfíà wàhálà ń bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ náà. kó bá òtítọ́ wọn ní kí ni a ti fẹ́ pèsè sí ẹni tó múlé sí ẹni tó pẹran tó ń sì pẹran ṣùgbọ́n sẹ́ni tó pẹran ti ń sa yẹn ẹran rẹ̀ téèyàn yọjú sí. tí ẹni tó wá pẹran wá kà fún àìdáa bébí kó tún sọ fẹ́ lómi gbèsè wọn tí lágbájá ṣe dá tọmọ báwa pẹran tọmọ pẹran wàá bá fọwọ́ kú. so wọn ní sèse sí ẹni tí ọba wọn fọwọ́ kù tó mu àbí òun. àkọ́kọ́ ni pé ẹ̀wọ̀n pèsè mi àwọn èèyàn tí mo ń yàtọ̀ láti bìkan síbìkan àṣà wọn ó sì sọ̀tọ̀ọ̀tọ̀ láti ìlú dé ìlú. áfíríkà a máa ń bàbàrà gbogbo nǹkan. tẹ́lá fún mi wọ́n pa ni àbí màálù tó fi ń bùkátà kí gbogbo owó péjọ ọbẹ̀. àgbo yìí tó bá kí nìyẹn pa èèyàn kọ́ ìyànjú nǹkan rẹ̀ kíákíá kí n bẹ́ẹ̀ mi tó wá kó ọbẹ̀ fún ni àbọ̀ ọbẹ̀ sún abọ́fẹ́ fáàmù ara rẹ̀ kò lè dágbára àwọn èèyàn kan lọ. òṣùpá wa máa fẹ́ kí gbogbo èèyàn pélé nǹkan wa lórí. kájọ mọ̀ pé ah, babalábájá ní gbẹran ládùúgbò ìkọ́tẹ́ tó ti lè gbẹran mọ́ nìkan náà ni kódà wá a lọ́ba àtisẹ́. gbogbo àwọn eléyìí kò dáa tó ó ń gan ẹ̀rú ń bà wá ó mẹ́jọ pé yóò wá ti kárí mi sínú ẹ̀mí rẹ̀ iṣẹ́ yẹn padà bàjẹ́. á ẹ̀kọ́ tó bá jẹ́ bàbá yín tí bàbá yóò mọ akunra yóò mọ sunra yóò mọ fárun lára rẹ yóò mọ wòran èèyàn mọ alálùbáríkà ẹ ẹ ràn bàbá yìí lọ́wọ́ ẹ ibẹ̀ ẹ pé áfíríkà level ó lágbára ẹni táwọn èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún tó fẹ́ àwọn ilé bàbá kan tí gbogbo wọn dà lọ sílé bàbá àjọ ọdún tí wọ́n lọ bá a sáyẹn ẹran kan nípa. Ah, yóò bá lẹ́bù ó lágbára táwọn náà bá lẹ́ran tó bá ní gbogbo ẹ̀kọ́kọ́ sáyẹ̀nsì ànáyín náà gbogbo eléyìí kò ní tòmátà tó pọ̀ lọ sí alùpùpù sáyẹ̀nsì náà kò sí wàhálà mi ilé ìjẹ̀bù ẹjọ́ máa bọ̀ ẹjẹ́ kọ́ máa sọ ẹjọ́ bá sọ tẹ́lẹ̀ náà àwọn èèyàn ẹnu wọn rọ́ọ̀fù náà wọn máa fi wà tẹ́wárí rọ́ọ̀fù tó máa ń fi ẹnu wọn wà lórí ọ̀rọ̀ yìí àwọn náà ni ó kunra wọn ni ó kunra wọn ni ó kunra wọn inṣàlá tẹ́fì rà lìjẹ́nà wọ̀ tó bá di jọ́gbìn dàrú kìyà. má bínú pé wọ́n sọ̀rọ̀ rẹ láìda má bínú pé wọ́n gbanú sí ọ torí ládàá tí wọ́n làwọn kó fún ẹ tó gbogbo ẹ lọ́padà gbà tó bá di jọ́gbìn dàrú kìyà. sani bí yẹn bá lọ sílùú kan ìwọ́n á ríran àwọn ọjà kan tí ò wọ́pọ̀ láwùjọ tiwa tí fi ránṣẹ́ sáwọn èèyàn lórí Facebook ní kíní kan ní pétọ́ ọjà báyìí o tẹ̀ ma ń fẹ iye báyìí láti máa kó wa o àmọ́ òun lówó tó fi lè rà wá gbogbo ẹ̀ tó bá béèrè fún owó tiwọn náà ni ó gbà ni ó fi rà kò sí tó burúkọ máa rà wá iye lọ sọ fún ọkàn sọ wípé ẹ sanwó wàhálà mi ẹ sanwó wàhálà mi o lè sọ ilé ìjẹ yàtọ̀ sí kò fowó èèyàn arajà kọ́ wá tún lò jèrè ńbẹ̀ ọ̀ ń ta tó nínú òfin ṣẹ̀rí òṣùgbà kọ́ ta nǹkan tó nù náà. òtún wọn ní bẹ́ẹ̀ bá pé òfin àti àwọn ti ní ọ̀nà kan náà fi ń kan wọlé ibi náà ń kó wọlé yẹn àwọn á rí lẹ́dínwó ń bẹ̀ ẹnìkan àgbà wa báyìí yẹn á sọ pé tó bá pè mí níbọn kó wá pẹ̀lú owó mi two two hundred lọ́ra mo tó wá pé owó rẹ ló gbé kalẹ̀ láti bá ọmọ wa one one seventy láàbọ̀ gbé débi àtúntò mọ́wó wàhálà wa ń bẹ sílẹ̀ yìí náà tọ́ àbí ọ̀tọ̀ torí àjẹun ìṣẹ̀lẹ̀ abátúndé nínú ọ̀tọ̀ kó láti sè é kò tó tọ́ lábẹ́ òfin ọlọ́run kò tọ́ nítorí pé níbẹ̀ yẹn ìdáyẹn ò nílẹ̀ ta ṣeré àsopè làásẹ̀bẹ̀ máa lè ṣe àìndẹ̀ ẹgbowó olówó náà lè rajà ló kọ ọkọ ẹ̀ta ṣeré ọ̀faramọ́ ẹ gbọ́dọ̀ tàǹtẹ̀ẹ̀mù ẹ wá ní tẹ́ ẹ bá ti báwọn àṣírí òtù yóò mọ ibi sẹ́yìn náà ti ń rọ́jà ẹlẹ́dínwó tó bá sì má bẹ̀ tèèyàn báyàn lẹ́yìn náà máa òṣòwò lẹ́bùn kékeré ẹ wá máa ra one forty àti má ibi títí ń kó tẹ́lẹ̀ náà ala kulli hal ẹjọ́ náà wá nǹkan rẹ̀ lọ ẹ̀yin òkúkú ni bí àṣírí basilius kò túbọ̀ wọ́n sí ẹjẹ́ kó náà lọ ra síbẹ̀ yìí forí la kù kó náà forí la kù kọ́ lọ ra wa kí ìtàn ní pé ẹ̀yin ọ̀fẹ́ káàkiri yẹn tú kó fi mọ̀ kó dúró yìí sẹ́yìn rà ẹ má bàa dájú wọn náà lọ ra kò sí ní ìdíkẹ́ dákọ̀ lùtẹ̀ lọ kò ní ìdí wọn náà lọ ilẹ̀ ọlọ́ọ̀fẹ́ tó bá padà lálù yọ̀ọ́ báyìí kàn bàbá yìí àwọn wádìí dọ́dọ̀ rẹ̀ ń jọ ọ̀sọ́ fún mi. ọmọ sọ̀tọ́ bá kò sí wàhálà eléyìí ló fi ọlọ́wọ́n bá. ìkẹtẹ́ ìkẹlẹ̀ sí ojú kíkẹ́ wọ́wọ́ kẹ́ rajà kọ́pọ̀ lọ́dọ̀ yìí. ẹni tó bá fẹ́ rà ọjà tí ní kẹ́ máa ta kò sẹ́ni tó bí léèrè bí sẹ́yìn náà ti rà tẹ́lẹ̀. ìwọ́n tẹ́ bá lọ bá ara wa lẹ́dínwó iye tẹ́ ra gangan lẹ́sùn ẹ wàá kókó fún yín lówó tẹ̀sí kówó sẹ́ǹbà pọ̀ kọ́lọ́mọ́ra fúnra rẹ̀ níbi tó bá mọ̀ pọ̀ ọba sí i. ẹ̀yìn ọjọ́ àgọ̀ lójú ẹ̀yìn tẹ̀ ń sòwò òfin ọlọ́run sì ni lọ́dọ̀ àǹtí ń sàlàyé òfin ọlọ́run náà. wọn ní tọ bẹ́ẹ̀ bá ń sòwò tí ò lówó wọn alẹ́ nìkan tó ń fi ọjà bò láti yóò pọ̀ ọjà fún bí ẹni kó ti rà wọn sọ pé tó o tà tán ọ̀sánwó rẹ̀ fún mi iye báyìí báyìí sì ní kọ́ ọjà yẹn ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí ẹni kó ti rà ni bí ẹni kó ti sanwó rẹ̀ láì ti sanwó tẹ́lẹ̀ yìí náà bá mu kò sí ní tó burú mẹ́ tó pin ìwà tó fi pẹ́ni tó lẹ́rù ti kó fún yín ó sì sọ fún yín pé iye báyìí ni kẹ́ fi jíṣẹ́ fún kẹ́ bá tà tán òun fi ń bò yín láṣìírí ẹni tó bá ti bẹ́ẹ̀ fún ẹni rẹ ẹni rẹ gidigidi ìgbà fún àpò ráìsì ọgọ́rùn-ún fún ọ. kọ́ ọmọ ìta àwọn ní pété bá tà tán máa mú twelve thousand nine hundred wá. ó lọ́ máa ní kó orí ta ní thirteen five. lórí ráìsì tí wọ́n six six hundred tó lé lórí rẹ̀ wọ́n ló ní eléyìí fi ọ dáadáa ni ọbọ sànà rere ni eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ kìí ṣe pé ọlọ gbàgbàtà ẹni tó lọjà gángan ló kó fún ọ ọtà fún ọ láwìn tùmọ̀ títà fún yàn láwìn wọn á nígbà tó bá dowó ẹ̀sán tèmi fún mi wọn dàbí ìgbà ti kọ invoice fún ọ ìgbà tó supply ọjà ṣùgbọ́n ò tí ì sanwó ah. ẹnìkan ń béèrè pé sọ́lẹ̀tọ̀ sí ìyá lọ́kùnrin láti máa jẹ oúnjẹ ọmọbìnrin tí ò tí ì fẹ́ sí lébi gẹ́gẹ́ bí àwọn ọmọ sùkúlù tẹ́lẹ̀ àmọ́ wá gbóyá sí ọ lẹ́nu ẹ máa tẹ̀bà sí ọ lẹ́nu ẹsẹ̀ ráìsì sí ọ lẹ́nu ọ̀dájú pọ́nà àti dọ̀daràn tòkọ́tọ́kọ́ máa jẹ́ kálukú sinmi ẹ dákun. torí pé wọ́n padà bí wàhálà náà ó lè jẹ́ kó o fẹ́ fi tíráàpù rẹ̀ kọ́ fẹ́ o tó o bá padà fẹ́ ọmọ gbèpè olórí ibú bí àsáró ìjọ búrẹ́dì àjẹwà nǹkan jẹ́ ni òpònú kọ́ pé mò ń kọ lẹ́tà sóni òrónú rí ń wọ́n bá ti oróúnjẹ ọ̀rẹ́ rẹ̀ gbogbo wá ti ọ̀dọ́ orí wọn á máa kóró wá ti oróúnjẹ. lẹ́jọ́kù rẹ̀ jẹ́ máa lọ rẹ̀ wá ju búrẹ́dì rẹ̀ jẹ́ darí. àbúrò máa gbóúnjẹ jẹ lọ́dọ̀ ọjọ́ ìbò ṣe jẹ́ tó náà bá ti ti gẹ̀ẹ́sì nípa nǹkan kó lóúnjẹ jẹ ni ò ní fẹ́ o wọ́n á tún fóògùn ẹ̀kúté sínú oúnjẹ fún gẹ̀ẹ́sì bọ́ọ̀lù ó fẹ́ ta ó fẹ́ ta àbúrò máa jẹ oúnjẹ ni torí pé àwọn èèyàn máa ń fi nǹkan kọ lẹ́tà ní bílẹ̀ ayé ti wà ní wọ́n lè bẹ̀rù kọ lẹ́tà wọ́n lè fi ọ̀rọ̀ bọ́ sọ́kọ lẹ́tà nítorí pé àwọn èèyàn wà kọ̀ọ̀kọ̀ gbá inú gbogbo èèyàn láti sọ pé bẹ́ẹ̀ ni tó lẹ́tà tí kálukú fi ránṣẹ́ yóò wo ibi tó lè ṣiṣẹ́ dé tí ọba á ṣiṣẹ́ ní oṣù change system irú èkí ló fẹ́ máa gbóúnjẹ díẹ̀díẹ̀ sí. a sì máa kó gbogbo ọmọ sukùl ló máa ní stóòvù jẹ bó ti jẹ́ ayé gáàsì náà ni ó ní sìlẹ́ńdà tiẹ̀ kálukọ́ máa tẹ̀ báyìí kálukọ́ máa tẹ̀ ráìsì tiẹ̀ ẹ má dánwò because ẹ lè má lè gbé àkọsíkọ́ẹ̀sì sí rẹ̀ kódà tó bá lọ lé ọkọ ó lè má fi pè ránṣẹ́ sí ọ pé ìwọ ló ń rò pé ọyọ kọ fẹ́ o adúrò owó tí ọmọkùnrin yẹn jẹ nínú owó onídà tó ilé ìjẹbùsùn jẹ náà tọ́lá àwọn obìnrin jẹ́nẹ́rálì jẹ́nẹ́rálì kéde gbogbo wọn àwọn tó bá ní jẹ́nẹ́rálì yẹn nípa àwọn tó pọ̀ jù wọ́n yẹn so orí turọ́ lọ wọ́n máa fi tájẹ́ sí kankan ilé ìjẹba náà sáré kù. lẹ́nu tí yẹn bá ń fẹ́ wọ́n ti pẹ́ lẹ́nu ẹ̀. àwọn bàbá rẹ̀ wá gbóúnjẹ púpọ̀ wá gbé fún ẹ̀ kó jẹ ọdún. a <laughs> ah, yóò bá lẹ́nu lọ́tọ́ kí yọ jẹ ogún tó ń jẹ kí ìwọ náà fẹ́ máa jẹ dákun fẹ́ àwọn ọmọ sinmi tó ń jẹ tó ń jẹ eléyìí ni wọ́n máa jẹ títí tó fi fẹ́ yàwó òun náà ọlọ́lọ́mọkọ ìyàwó ojú ọ̀nà náà bá padà fẹ́ bàbá rẹ̀ kó ti pè bí ìsọmọdé ajọ́ ọmọ lọ gbé láìsí fún gbàgbé <laughs> gbogbo ẹ̀ náà ni wọ́n padà yọ yẹn ó jẹ́ bó ṣe jẹ́ jàre. نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ọlọ́run ti fọdún náà kọ bá a láyé ọlọ́run ọbẹ ẹlẹ́dàá wa níta fi sọdún náà tó ní í ṣe pẹ̀lú owó ọlọ́run kọ máa fi wọn wá ogbon tá a bá ti ṣe níjọsìn náà ọlọ́kọ́ mọ́kọ́ ti sì wà lọ́wọ́ subhanahu wa rahmatulahi.